aláròye máa wí o. irú kí wàá lélẹ́yìí wọ́n rìnnà sí Bíọ́dún pé ìyá ẹ̀ ló ń ṣe é ló bá dáná sun lóńdó kò sẹ́ni tó lè rí ìyá ẹni ọdún mẹ́rìndínláàádọ́rùn kan tí ọmọ rẹ̀ abilékọ Abíọ́dún dáná sí lára tí kò ní bá a káàánú pẹ̀lú bó ṣe ń fi arúgbó ara jẹ̀rora tí kò ṣeé fẹnu sọ lórí bẹ́ẹ̀dì nílé ìwòsàn tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ nílùú Ondo ìṣẹ̀lẹ̀ yìí wáyé ládùúgbò ìdòko nílé pẹ̀tẹ́ẹ̀sì kan tó wà ní ìdojúkọ ṣọ́ọ̀ṣì ńlá cathedral St Stephen Anglican tó wà ládùúgbò òkè àlùkò sùúrùlérè nílùú Ondo nídàjí ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún 2024 tá a wà yìí ohun tàlàròyé gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ tó gbomi lójú èèyàn ọ̀hún ni pé ilé ọkọ ni Abíọ́dún ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí ìyá Sunday wà kódà ọmọ mẹ́ta ni wọ́n ló ti bí fún ọkọ rẹ̀ bẹ́ẹ̀ la tún fìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀dọ̀ ìyá rẹ̀ nílé wọn tó wà ní cathedral ló bí gbogbo àwọn ọmọ náà sí wọ́n ní tí àsìkò àti bímọ rẹ̀ bá ti ń pé díẹ̀díẹ̀ nígbà tó bá ti lóyún ni yóò ti kó wá sọ́dọ̀ ìyá rẹ̀ ibẹ̀ ni yóò sì wà títí tí yóò fi bímọ ọ̀hún kó tó tún gba ilé ọkọ rẹ̀ lọ aláròye gbọ́ pé ní nǹkan bíi aago mẹ́rin ìdájí ni Abíọ́dún ti kúrò nílé tirẹ̀ láàárọ̀ ọjọ́ burúkú tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó sì lọ jókòó síwájú ilé ìyá rẹ̀ ní òkè àlùkò kò wọlé bẹ́ẹ̀ ni kò fún wọn lára rárá pé òun ti wà nítòsí bí aago márùn ṣe ń lù ni wọ́n ló kan ilẹ̀kùn pé kí ìyá òun wá sílẹ̀kùn fóun ìyá àgbàlagbà tí kò sì ro kan pé aburú kankan lè tọwọ́ ọmọ òun wá bá òun náà dìde kàbàkàbà láti ojú oorun tó wà ó lọ ṣílẹ̀kùn fún ọmọ rẹ̀ ìyá kò tí ì ṣílẹ̀kùn tán tí obìnrin ẹni ọdún márùndínláàádọ́ta forty five ọ̀hún fi gbá ilẹ̀kùn mọ́ lọ́wọ́ ó da epo bẹntiróòlù tó ti múra rẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀ lé ìyá rẹ̀ lórí bẹ́ẹ̀ ló ṣáná sí i lójú ẹsẹ̀ àwọn aráalé pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn èèyàn tó wà ládùúgbò gbìyànjú láti paná tó wà lára ìyá yìí nígbà tí wọ́n sáré dé ibi tí ìyá náà ti ń pariwo igbe oró wọ́n sáré gbé màmá yìí lọ sí ọsibítù fún ìtọ́jú tí wọ́n sì fa Abíọ́dún tó jẹ́ eku ẹ̀dá lé àwọn ọlọ́pàá tó wà ní tẹ̀sán ẹnu ọwá lọ́wọ́ nígbà tí wọ́n fọ̀rọ̀ wá ọ̀dájú ọmọ ọ̀hún lẹ́nu wò ní tẹ̀sán àlàyé tí wọ́n ló ṣe fún wọn ni pé pásítọ̀ kan tí òun lọ gbàdúrà lọ́dọ̀ rẹ̀ lórí ìránṣẹ́ òun pé ìyá òun gan lẹni tó ń ṣe òun èyí ló fà á tí òun fi gbé ìgbésẹ̀ náà àwọn agbófinró ní kò sí wàhálà wọ́n ní kó ilé òjíṣẹ́ ọlọ́run tó rí irú ìran bẹ́ẹ̀ sí i káwọn lè tètè lọ́ọ́ fi páńpẹ́ òfin gbé e ni ìyá ọlọ́mọ mẹ́ta òun bá tún yí ọ̀rọ̀ rẹ̀ padà ó ní màmá òun gan lẹni tó mú òun lẹ́yìn lọ bá ìyá kan fún àyẹ̀wò ó ní bí àwọn ṣe fẹ́ kúrò níbẹ̀ ni ìyá táwọn lọ ṣe àyẹ̀wò lọ́dọ̀ rẹ̀ fi ọgbọ́n pé òun padà tó sì là á mọ́lẹ̀ fún òun pé ìyá tó bí òun gan-an ni léṣù lẹ́yìn òun nítorí òun ló wà nídìí ọ̀rọ̀ ayé òun a gbọ́ pé àwọn ọlọ́pàá ti ní àti pásítọ̀ o àti ìyá tó dárúkọ làwọn yóò lọ fi páńpẹ́ òfin gbé wá sí tẹ̀sán ṣùgbọ́n akọ̀ròyìn wa kò tí ì fìdí ẹ̀ múlẹ̀ bóyá àwọn agbófinró ti gbé ìgbésẹ̀ náà ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ẹnu ọwá ni Abíọ́dún ṣì wà títí di àsìkò tí a fi ń kó ìròyìn jọ níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ ṣì wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ní ọsibítù tí wọ́n ti ń tọ́jú rẹ̀ lọ́wọ́ tí gbogbo orí ojú ọwọ́ àti ẹ̀yìn rẹ̀ sì ti bó fẹ́lẹ́fẹ́lẹ́ látàrí iná burúkú tí ọmọ bíbí inú rẹ̀ dá sí i lára. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online tv faith adébọlá ló kà á sétíìgbọ́ yín